إليه ومبذق بالاتجاه إنه سلاح مجرب ولا يملك أحد دفع دفعه أو صيبه إنه سلاح أمرنا الله سبحانه وتعالى بالتزود به بغير ما موضع من كتابه قال جل ربنا وقال ربكم ادعوني أستجب لكم وقال ربنا الكريم وإذا, سأل وإذا سألك عبادي عني فإني إني قريب أجيب دعوة الداعي إذا دعان فقال جل وعلا واسألوا الله من فضله وفي الحديث القدسي في صحيح مسلم رحمه الله تعالى يقول الله عز وجل يا عبادي كلكم جائع إلا من أطعمته فاستطعموني أطعمكم يا عبادي كلكم عار إلا من كفوته فاستكتوني أكتكم يا عبادي كلكم دول إلا من كريم إلا من هديتم فاصطادون يهدكم يا عبادي إنكم تخطئون الليل تخطئون بالليل والنهار وأنا أغفر الذنوب جميعا ولا أبالي فاستغفروني أغفر لكم àdúgbò ọlọ́run ọbẹ̀ ẹ̀yìn ọba táwọn wà ràn lọ́wọ́ rẹ̀ táwọn wà lọ́la ọba sáàdì wá sáàdì níbi gbogbo aburú táàmà nínú èrò ọkàn ní àbí nínú sí ẹwọ́ ọmọ ádámà ẹni ìtọ́lọ́wọ́ fi kò ní ọlọ́run sọ

òjíṣẹ́ rẹ̀ níbi ìṣe sí gbogbo àgbáńlá ayé bí mo ti lè tọrọ fún nábì sallallahu alaihi wa ni mo ń tọrọ fún àwọn ará ilé rẹ̀ àtàwọn páàbù rẹ̀ àwọn tí wọ́n mọ̀nà látara nábì sallallahu alaihi wa sallam kọ́lọ̀ ń sọ ìtọ́kùnlọ́ àkọ́sìkọ́ ẹpáyà náà nípa àṣà àfipáyà wà látàmù tó ná ilẹ̀ wà ń tù nìmún ẹ̀rí wípé ní ìsìlámù lẹ́kú sí ẹ̀rí gbogbo ọ̀nà nítorí yóò tọrọ ẹ̀dà ẹ̀rí pé ẹkú gẹ́gẹ́ bí òdòdó ti ẹ̀rí wípé bí ti fẹ́ fayé lẹ́yìn mi àtàgbé ilé mi ni pé wọ́n gbé mi àwọn toríkẹ́sì ní ẹ̀sẹ̀ ọgbà ìdá ti títà rí ẹnu toríkẹ́ mùsùlùmí ni wọ́n gbèrè mùsùlùmí nítorí pé wọn ò kó bí mùsùlùmí ti máa ń kú ṣùgbọ́n nígbà tó jẹ́ kọ́ ọlọ́ọ̀bá lórí kọ́kọ́ àwọn òrí gbangba tábà rí ni pé ká sí toríkẹ́ mùsùlùmí tábà àdọjọ́ àgbéǹde àlìkẹ́ àmà yóò wá dìde pẹ̀lú àwọn ẹlòmíì ọlọ́mọ ti tẹ̀lé àtàyè bẹ́ẹ̀ ìtumọ̀ pé wà látàmùsùn náà ìlà wà ń tùmùsùn ẹkú bí mùsùlùmí ṣe kú ẹlẹ́ni tí ó dìde bí mùsùlùmí ṣe dìde nínú rẹ̀ ya ayọ̀ anáàtò tápọ̀rọ̀ bákùnmù lẹ́bí pàdàkọ́kùnmù náàfin wáhìdá ẹ̀yìn èèyàn bẹ̀rẹ̀ ọlọ́ọ̀bá yìí tó dáyé látara ẹ̀mí kan náà ni bàbá ńlá wádà aleyhisselam wa khalaqa minha zawjaha ó dá ìyàwó rẹ̀ ìyàwó ádámà aleyhisselam ó dá látara ádámà wa bassa minhuma rijalan kathiran wa nisaa gbogbo àwọn táwọn àlàyé lónìí àtàwọn tó ti lọ àtàwọn tí ó tún wá lọ ayé ìtayé ó ti tán ọlọ́run wá dá wọn látara àwọn méjèèjì yẹn sọmọ ìyá àtọmọ abakọ́lé wá ẹ̀rìkọ́ ọmọ ìyá àtọmọ abarí wá wàbáṣà mi hùmọ̀ ìjálá kẹfì rọ́ wà ní sáà ọlọ́run tó máa dáwọ̀rún padà wọ́sápùnlá alẹ́rí tẹ̀sá àlẹ́ inna Allah kana alaykum raqiba ọlọ́run sọ yí ọlọ́run bá ń wa raqib nínú ayà yẹn oní mọ́nítọ́rìn ọlọ́run bá ń mọ́nítọ́ wa bẹ́yẹn kankan bá mọ́nítọ́ wa mọ́láyé gbọ́ ọlọ́run bá ti tó bákan náà ọlọ́run bá kọ wá láti ẹ̀yin múmi ní òdodo ẹbẹ̀rù ọlọ́run ẹ sì tó dáa orí wà níbi ahọ́n bẹ́ẹ̀ láborúkọ mẹ́ ẹjẹ́ àmọ̀kẹ́ta bá ń lo ahọ́n náà fún kì í ahọ́n gẹ̀gẹ́ la sọ bí kò sí wípé ọ̀rọ̀ iṣẹ́ kan pàtàkì tá ọba máa pè jáde kóòlù wà kóòlù ń tẹ̀lé ìdá tẹ́ ẹ bá ṣe rẹ̀ ìṣòrè lákùn àmọ́ lákùn ìtàn yóò dà ọ̀nà tí ọlọ́run bá gbà tó làkalẹ̀ yìí ó yíó kó yé wa délẹ̀ fi mọ̀ ní ká ti kẹ́sàn látara pé ẹ̀ń sọ gbólóhùn tó lóore tó sì lè àmọ́ yóò dà ومن يطع الله ورسوله أن يتبعك لي الله بعد رسوله صلى الله عليه وسلم فقد فاز فوزا عظيما أجري تبقى هي ونجري وهي يكون هو الجنة torí bí tó ti ra èyàn ní jẹ́ lóòrè tó gbó al-fawzul nínú Qur'an ìyọ́nà ọlọ́wà àti jánà ní ọdísúnmẹ̀ tọ́lọ̀ bá lẹ́yìn ojèrè tó tóbi iṣẹ́ kan pàtàkì dáa máa fi ahọ́n ṣe kò ní àdúrà lábẹ́pẹ́ wa sáké ìfẹ́ gbogbo ẹni tó bá ń mọ pàtàkì dùá yóò rí ahọ́n lò síbi tó dáa yóò máa bẹ nínú ẹni tí ó mú tó sàmúlò wàkúlù kó láǹtẹ̀ yìí dá ẹ sọ̀rọ̀ tó dáa nínú ọ̀gá ọ̀rọ̀ tó dáa ní dùá wọ̀nyí làásàbì ṣẹ̀dì nínú aburú ńlá táǹbánú rẹ̀ jẹ́ fọ́mọ ádámà lónìí ó ní wípé dípò káwọn èèyàn wá mọ àkọ́kọ́ pàtàkì dùá àbí wọ́n mọ pàtàkì dùá àwọn àmẹ́ni téèyàn bẹ̀ gbogbo obìkíbi ni wọ́n ti lè bẹ̀bẹ̀ gbogbo ẹni yòówù nínú ẹ̀dọ̀ Ọlọ́run ni wọ́n lè pè la hawla wala quwwata illa billah lórí àwọn kan mọ pàtàkì dùá ṣùgbọ́n kìí ṣe bí tí wọ́n darí dùá wù sí ni wọ́n darí ẹ̀ kódà àwọn kan mọ pàtàkì dùá jáwa ń sọ̀rọ̀ yìí lọ ta ní mùsùlùmí òrìrò ni wá kọ́lọ̀wọ́ kó ṣe wá bẹ̀ àwọn kan mọ pàtàkì àdúà ẹni pé òkàn pé Allah ni tábà sọ̀rọ̀ àdúà kò sẹ́nìkan tẹ́lẹ̀ pé àfi Allah mẹ́rin bá ti pé nǹkan míì ó ti dá fún mùsíbà rẹ̀ àti torí gbèsè ayé kódà yóò tún wá mọ́ lọ lọ́mọ ara wọn bẹ́ẹ̀ tí tí ó fi dárí sí àmì pé ìwọ ń pè kankan láyé láyé sí àlọ́ fún mi ní òdodo ọlọ́run bá pa lẹ́sẹ̀ ni mo wà yá ti jẹ́ ní bá tó wà tàhàdìyà alẹ́sì tẹ̀sán sọ̀rọ̀ ìkọ̀ kó gbáradì fún àdánwò kódà bádánwò bàbá ní àdánwò tí máa fẹ́tì ara àbí máa fẹ́tì ẹ̀ ní dàrẹ́ kódà kí ò bàbá yóò ti ní preparation fún tí ẹ̀ bá jẹ́ mú mi ní òdòdó ní gbogbo ọ̀nà àdánwò dáadáa àdánwò aburú ẹ̀mí rẹ̀ ó ti gbáradì fún lápẹ̀júwe nínú àdánwò dáadáa kí n bá dépò sábúrú sábúrú ní kéyìn òjọba sábúrú ní kéyìn òjẹ ààrẹ sábúrú ní kéyìn òjẹ sẹ́nítọ̀ àbí mínísà tí ó ti bára dì fún tí ń bá lè dépò tọ́ọ̀mí bá bá ń fa nìkan láyé nínú táàmù bí ní lọ́jọ́ gbẹ́nà ti a máa táyé báwo ni òun ti ní gbàbẹ̀ lọ́nà jahanna yóò ti pèsè àfún ìbá máa ń dépò pàtàkì lórí kó láyé bẹ́ẹ̀ ó ti wà nípò kan náà orí kò yẹn àwọn èèyàn mọ́ ni ó ipò tinú ilé ẹ̀ ọ̀nà àdíṣì mo ti parí ọ̀rọ̀ yẹn ó sì wà nípò kan lọ́wọ́lọ́wọ́ báyìí ṣùgbọ́n ma dámọ̀ òun ni òun mọ̀ nínú àdéhùn aburú kò ní béèrè rẹ̀ ní bọ̀ tí ó gbáradì fún táìsàn bá dé kọ́ kírọ́ọ̀sì nǹkankan ó lè kírọ́ọ̀sì àwọn nǹkankan ó ní àìsàn lè kírọ́ọ̀sì àlàáfíà àìsàn ó lè kírọ́ọ̀sì àlàáfíà tí ò sì ní rí àlàáfíà lò mọ́ tí ó fi kó lórí ilẹ̀ ayé tí ò bá ṣẹlẹ̀ sí ní àtẹ̀yìn ẹbí tàwọn tó ṣẹlẹ̀ sí lápèjúwe ẹ fi gbàgbọ́ yọ ọ̀rọ̀ yẹn tí wọ́n ti bí mọ́ wọ́n ti bí mọ́ ìlera yẹn ó ní pé àìní tó lọ trọ́ọ̀tì ní ní ńkọ́ téèyàn ní tó pé ní tí máa jẹ nígbà tó bẹ̀rọ ọlọ́run ó ní tí máa jẹ jọkú ó ti ń bẹ lọ́wọ́ mi tí ọlọ́run bá ní kí àìní trọ́ọ̀tì ẹ̀kọ́ gbọ́yé ni pé lágbájá ń kọ́ àkò nílé mọ̀ kò lọ́kọ̀ mọ̀ ó àwọn olóṣèlú tí ò sí ìkùdí ń bẹ láyé ó ń bẹnu wọn airfinder ní bíkọ́sì náà bá sọ fún pé nàìjíríà fi nígbàgbọ́ pé f senator ni àbí f minister pé ó ti bá wọn jẹ minister àti senator rí àbí red kò sì sí ìfàyélẹ̀ kò sì dàbí kò sì gbogbo sáyé bí ìgbà ó débẹ̀ rí àwọn kankan bẹ láwùjọ wa tọ́lọ̀ sọ fún wa pé wọ́n fi àwọn fún sí fún wọn fàlà àbùsírùn ẹ máa wòye ẹ wòye kẹ́bi gbọ́rọ̀ náà bá yé kẹ́ ẹ lọ́gbogbo ẹ̀ mọ́ra wọn àwọn nǹkan wọ̀nyí ìṣẹ́ náà ló ṣàpèjúwe fún wa wọ́n á ní múmi ní òdòdó ìgbáradì fún pé tí ó bá lọ jápá ìsàdé ńkọ́ báwo lòun ti ní tara ẹ̀kọ́ lọ́lọ́run báwo lòun ti manage báwo ní mọ́ni ó ti dúró bí mo ṣe ní ìkáyì ní bá lọ kọ́rọ̀sì ẹ̀kọ́ tọ́lọ̀ ti sàdánwò bí mo ṣe wà nípò ìsìn ìbá sílẹ̀ mọ́ kọ́ ọ̀dọ̀ àwọn èèyàn mo fẹ́ padà sí táwọn táàrin rí sáì náà ni táwọn náà lápàdà mọ́ ṣe sí inú ọ̀pá tó jẹ́ pé sàdánwò bá dé mú mi rí kúrò lọ́dọ̀ náà wọ̀lá ìgbẹ́ tí ò bá ní preparation fún àdánwò nínú àdánwò dáadáa àbádánwò àbúrú ẹ̀ lè bá lọ́dọ̀ náà tó bá dáa fún ẹ̀ nírí lẹ́ni ọlọ́run ẹ mọ̀ fi ṣàpèjúwe àbúrú ni ẹ sì wo lágbájá yìí o ẹ sì wo tẹ́ ẹ lè gbàgbọ́ pé àwọ̀ ẹ̀ lájọ mọ́rán tẹ̀ láàrin bíríkì àti táàmù bá wọn gbúdọ̀ ìjẹ́ mọ̀ tán pa ẹ̀rù tọ́lá bá dé kò ní mọ́ lọ́run tẹ́ ẹ ti ṣàkíyèsí pé yẹn ló pọ̀ jù láwùjọ ilẹ̀ Yorùbá yìí tó pé tí arábẹ́rẹ́ tọ́ka fáwọn tọ́lá ń bẹ fún ní tọ́lọ́ táwọn èèyàn mọ̀ lọ́lá àtayé tí wọ́n sì dúró ń bẹ pẹ̀lú ọlọ́run bá dòní tẹ́ bá ti ka méjì yóò pẹ̀kẹ́ tó rẹ́ ẹni kẹta ibi tí wọ́n kéde dé ló ń kà táwọn èèyàn tá bá ti gòkè tán nípa àtayé wọ́n máa jìnnà tọ́lọ́run wọ́n máa juwọ́ tọ́lọ́run kò sí preparation fún un ẹ̀sì wòdà kejì ẹ̀ náà tádàáwò bá dé inú àdáwò bànújẹ́ wọ́n máa juwọ́ sọ́lọ̀ ní taa ọbẹ̀ lọ́hùn táà ń sọ̀rọ̀ ẹsẹ̀kẹsẹ̀ ni wọ́n ti rọ́dù fún yín ìṣẹ́bi táà ń lọ náà kéèkéé sí ààyè ìbẹ̀ lọ́hùn kéèkéé sọ wọn ń pè mẹ́ ìtẹ́gbọ́n nìyẹn ọmọ èèyàn ó sì rìn tí ò bá gbọ́ ọ̀rọ̀ yìí ó yàtọ̀ sí bá a fi ń gbọ́ lérè fi ẹjẹ́ tí báwo lè ní àti yóò ṣe bọ́ nínú àdáwò méjèèjì tẹ́rẹ́ nìkan láyé tí ò sí inú àdáwò kan nínú méjèèjì ká dágbọ̀ inú kó ti rọrọ̀ inú kó mọ́ sí rọrọ̀ tó wá àrẹ́sọ̀lọ́ tó rọrọ̀ definition rẹ̀ definition hadith ló tó rọrọ̀ ó lẹ́yìn tó jí tó sì ní tó jẹ tó ọlọ́run sọ̀rọ̀ lọ́wọ́ sọ̀rọ̀ ó ní allah akbar ó lóúnjẹ ní ẹ̀rọ rẹ̀ ti wá ó ní oúnjẹ 2021 ẹlòmíì lóúnjẹ rẹ̀ ní títí tí 2021 ti parí ọlọ́run lẹ́yìn ẹjí lálàáfíà ó sì lóúnjẹ nílé ó dàbí ìgbà tí a kó ogun ayé lé lọ́wọ́ ka ma hí zátìlà òjò ní adé àdà àfíìrì hà ní ìgbà tó jẹ́ pé ìwọ̀ ọyá kìí nàìjíríà nìkan gba gbogbo ayé ma lòó sí fẹ́ tó bá lọ wá jẹ́ asúmọ̀mì tó bá jẹ́ wa wa ni wa. bá a ti mọ̀ yìí ẹni tó lẹ́pẹ́ kò lóúnjẹ tò ní ọ̀pọ̀ nù wa tàárọ̀ yìí àti tọ̀sán yìí àti sálẹ̀ tò ní nìkan kò wọ́pọ̀ nù wa tọrọ kó tó jẹ kalẹ́ ni kò wọ́pọ̀ oúnjẹ ọ̀sẹ̀ yìí ó ń bẹ ilé lónìí ọlọ́rọ̀ ni sí àwọn ní pé ẹni tó rọrọ̀ ó gbọ́ bùkátà ara ẹ̀ ó gbọ́ tọmọ bí jíjẹ mímu ó gbọ́ taya bóyá bí tẹ́ ti ń sanwó ilé ẹ̀kọ́ ó sanwó ẹ̀kọ́ wọn bí tẹ́ ti ń sanwó ilé tí wọ́n owó tó wá kù lákàntẹ̀ ọlọ́rọ̀ nǹkan kan tí mo fẹ́ ká dìmú òní pé mọ́mì ni mo ń gbára yí padà wò àwọn tí wọ́n yìí gbára yí padà wò àwọn ètè mọ́mì nàdíjà àbáyọrí tẹ̀ ní wípé gbogbo àwọn èèyàn tí wọ́n ìbára ní fún àdánwò tó ń jẹ́ bá dánwò máa báwọn náà kò fẹ́ ìbá dánwò kan ìbá wọ́n máa sẹ́rí síbi nǹkan tí wọ́n bá rí wípé wọ́n lè sáré lò ní yàjóyàjó gbogbo ohun tó bá kọ́kọ́ tẹ́wọ́ wọ́n bi wọ́n bi àwọn èèyàn léèrè pé ó jẹ́ olódùn jù oníkálùkù ń sọ wípé iyán àtẹ̀gúsí ẹlòmíì ń sọ wípé dòdò àtẹ̀wà ẹlòmíì ń sọ pé so àtẹ̀yìn wọ́n ní ẹ̀bá o gbogbo yín oúnjẹ tó dòdò ni èyí tọ́wọ́ tẹ̀ nígbà débi dé mo kàn yá ọ̀rọ̀ yẹn lónìí báwọn tí ò gbọ́ lọ́hùn gbọ́ tí múra lẹ̀ fàdánwò bí wọ́n ti máa rọ́lu tọ́wọ́ bá bà nígbà tádàwò bá dé nìyẹn solúṣàn àkọ́kọ́ tó bá rí wọn fẹ́ gbọ́ wà sí apá ẹ̀dẹ̀rọ ọlọ́run tó báyìí ẹ má dẹ̀rọ ilé ìwò àwọn ní ó ti kọjá àfaradà ó ti kọjá bẹ́ẹ̀ ọlọ́run gan kò gbọ́dọ̀ bí un léèrè ilé ìlàlùkì àmà la hawla wala quwwata illa billah bẹ́ẹ̀ kọ́ lọ́run ti dá wa pé káwa láyé o ó lérò ń gbà torí pé ọlọ́run ọba wa tá à ń sin Allah Rabbul Alamin òun nìkan lọ́ba tí òrùjò gbogbo ohun tó kù táwọn èèyàn ti rújò kílẹ̀ mọ̀tọ́lọ́wọ̀ fi rújú torí pé ọ̀rọ̀ tó ń pẹ̀lú ẹ̀rí ẹ̀ ìtọ́nà òfin rújú ni pé ó sọ ní òsì náà díìlì pẹ̀lú wa wà lànàbò lò wà nẹ́kùn màá máa dán yín wò ó gbogbo nǹkan ní ìlànà èèyàn ń pè wọn ẹ̀fẹ́tì aburú ẹ̀ dáadáa ẹ̀ ni wọ́n wá inú bí dápé náà bá da obì ilẹ̀ tó bí ò bá yàn wọ́n tún sí lójú òkè pé ó tàgbọ̀rọ̀ yàn ti pa ni. ṣùgbọ́n mú mi ní òdòdó sí ìmọ̀ ó ti gbọ́ nínú òròyìn ọlọ́run bá subhanahu wa ta'ala nígbà tó lọ́nà gbẹ́ wa wò ó tún wọ́n sẹ́là èdè ẹ̀ bí ṣẹ́yìn mìíràn ẹ̀rú lè máa láti àbí láti ta jìnnìjìnnì ta lè wà sínú ilé lè dé gẹ́gẹ́ bí sílẹ̀ sí nàìjíríà wà bí méjèèjì ní nínú orílẹ̀-èdè báyìí kọ́mẹ́ǹtì táwọn ìtọ́rìsì tí sì ń bọ́ jáde lẹ́nu ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn kò jọ mọ́ páwọn èèyàn mọ́ lọ́hùn àmọ́ ọ̀dàn yíwò bí ṣẹ́yìn rẹ̀ lọ́wọ́ ẹ̀rù bíbà wáyé jùrọ̀ ebi lè dé lótùkẹ́ nílẹ̀ tó bótùkílẹ̀ yóò lọ́ra tó ebi lè dé lọ́dá kùmọ́ fìfipá wá ẹ̀mọ̀ rí játa ẹ̀ náà nísìnyí mo sọ kútùbà kan bó bá jẹ́ wípé ìlú wa orílẹ̀-èdè yìí tí kì bá ti lẹ̀ ọlọ́ra yàtọ̀ sáwọn tí wọ́n pológun ẹrú tí wọ́n ti mọ́ nìkan àbí àwọn tí wọ́n ti mọ́ nú gbóntókà ní àwọn orí títí wa tẹ́ rí ẹmọ̀ ráwọn èkó èèyàn tó ti kẹ́lẹ́tàn àwọn èèyàn mẹ́rin rí lẹ́lẹ̀ ẹni tó káànú ẹ̀ ò ní lóúnjẹ tó kù

bẹ́bá bí one million bag of àgbàdo tẹ́ẹ̀gbìn tẹ́ẹ̀gbìn one million bag àbí two million bag lórí ilẹ̀ orílẹ̀-èdè ní ẹ̀ẹ̀ni mú báàgì kan ẹ̀ẹ̀ni afẹ́sì báàgì kan láyé tàjọ wàyí náà táwà náà sí mọ̀ wàá tún tààlàmù àjọ mọ́ ni ìpẹ́tẹ́ ráhùn màlúù mọ́ ti ló fẹ́ kẹ̀tẹ̀kẹ̀tẹ̀ tí wọ́n ń da màlúù láwọn orílẹ̀-èdè kan tí wọ́n fẹ́ jẹ àpáta àbíyàn rẹ̀ tí wọ́n ń da màálù lórílẹ̀-èdè kan láyé tàjọ wà yìí láyé tó ti lújára wọn yìí táàfi lílújára wọn ọmọ lọ́hun tọ́pọ̀ ọmọ ẹ̀yẹ́ tọ́bí browse lásán ni tí wọ́n ń da màálù láwọn ibì kan tó jẹ́ pé pápá nìkan ni làtójú àtẹrùn ẹ wo oúnjẹ tó torí pé orí ilẹ̀ wà tẹ́rá wọn ní ibi àtìta àtàwọn ẹni bí inú ilé mùnáfìkì wọn fojú hàn àfẹ́jú ò bá gbọ́ ṣẹ̀rẹ́ ìsìlámù yìí fún àfẹ́kọ́ lè rí ó tòrò nítorí wọ́n ti láàánú jù ní wípé bẹ́ẹ̀ náà làwọn abọ́ ọmọ orílẹ̀-èdè ọmọ orílẹ̀-èdè náà wá gbàtàn jẹ wọ́n gbẹ̀sán ayé wọn gbàtàn kìí àmì bá ti kọ́lọ̀ ní ọ̀bá sẹ́ni ìsìn àbájọ pé nítorí wọ́n mójú táyé ni ẹ mọ́ mójú táyé débi pé kẹ mọ́ rẹ̀ alùpùpù àmọ́ ayé náà tó bọ́ wọ́n gbàtàn jẹ àwọn ẹni bí ìta táwọn ẹni ibi sáńpẹ̀ lára ń báyé bá rí tó lè ní dàrú wọ́n ma wá sọ ọ̀rọ̀ kan inú ọmọ nàìjíríà wọ́n wá dùn ẹ̀hẹ́n àti ẹ̀ ìdọ́rọ̀rì ẹ̀kọ́ tamẹ́ríkà sọ bí ìgbà tamẹ́ríkà ń bọ̀ lọ́la wá gba ilẹ̀ lọ́wọ́ yà bàbá ńláàrọ́ kí orílẹ̀-èdè yìí bá wá ń dáa tí èdè pé wọ́n ń dàrú àwọn ẹni ibi ìtàrú sọ̀rọ̀ inú òtún máa wá bí àwọn tí ń sọ̀rọ̀ yìí náà inú òtún máa fi wọn tó orílẹ̀-èdè ń tòrò wà ní ẹni tó bẹ́ẹ̀ tó yẹn jáde tèmú kó lẹ̀ torí tó bá tò tán ẹ̀ nílé bùkátà sí wọn mọ́ àbò tí wọ́n fojú àti ní ọ̀rọ̀ gbọ́rọ̀ náà báyìí tí ò kí ṣe ẹ̀yà tí ò gbọ́ lẹ́nu àwọn tókè nírú situation báyìí tọ́mọ adámọ̀ bára wọn abùkátà tẹ́lẹ̀tẹ́lẹ̀ náà kò kankan tí mú mi ò rẹ̀ عن طريق الدعاء عن طريق الدعاء دعاء الله عز وجل لا ترى بك عمل تسلكني بلو mo ní àwọn tí ò bá bẹ̀rù ọlọ́run tó ò nígbàradì fún àdánwò kò sí ibi tí wọ́n lè kọ́kọ́rọ́ lù wọ́n lè sọ pé táwọn bá kúrò bẹ́ẹ̀ mọ́sálásí náà làwọn darí ṣé ìsìláàmù nìyẹn tọ́lọ́ ti sọ ní sáà tó ní ìwọ tó jẹ́ pé tó bá ti níbi kankan tí è ṣe èmi tí mo dọ́ ọlọ́dọ̀ tí tó bá ti níbi mi ọ̀ ń bọ̀ tó bá tún níbi tí mo dá níbi tó ti ẹ kó pè mí ó tún lọ bá ó tún padà wá ó ní dálùjẹ́ náà ọlọ́run ní ìní dá ìdí ẹ̀dẹ́ náà tó tún ní sáà kéékú ṣe kùrán lónìí ọlọ́run èèyàn tó ṣe kèfèrí ọdún ṣe imam ọdún ṣe kèfèrí ọdún ṣe ọlọ́run ní ọ̀rọ̀ pé wọ́n tún ṣe kèbí lóòrùn wá sọ kẹ́yìn tẹ́bá wọ ayà kọ̀ wá padà sọ pé tí wọ́n tún ṣe múmi kan tún di múmi tó fi wá sọ pé ibi tọ́rọ̀ òun lọ ni pé òun ò ní gáàdì wọn òun ò ní gúnlẹ̀ sí bèrè ó túmọ̀ sí kẹ́ni tí bá ń ṣe bẹ́ẹ̀ kò ní rí ìsìlámù ní dọ́dọ̀ lọ eléyìí ló wá wọ́pọ̀ jù nínú àwùjọ ẹgbọ́n làbárẹ̀ tó jẹ́ pé ọlọ́ọ̀tàlọ́wọ́ tààrà sálà tó fẹ́ bí náà bá ìdí tó sì jọmọ kékeré tí mọ́ adágbà lọ́la tó sì dàgbà náà ó ní wọn ọmọdé yìí nífàdé láyà àpapọ̀ máa kí ìtọ́lọ́ ló ń kí ìtọ́ nífàdé látàjúrú ó ti jẹ́ gbogbo fi ń rí rẹ̀ ya ó rí ní pèkèsè

Ọlọọ ni ọmọ pè ọlọ́run ni ọmọ bẹ̀ wàyíra sàn tó ọba ń wá tìlẹ́yìn wá ràn lọ́wọ́ fàtà níbi àwọn àlámọ̀rí tó jẹ́ wípé kò sẹ́ni tá a mọ̀ kódà nínú làákàyè kò sẹ́ni tá a lè bẹ̀ fún àfi sọ pé yáwó lọ́wọ́ rẹ̀ sọ pé àbójẹ náà kó ti tẹ ọlọ́run lọ jẹun lé àwọn sàádé torí kò jù sọ náà fi sára lóúnjẹ kẹmọ àwọn òpin bóyá àwọn ọ̀rẹ́ kẹmọ rò pé yóò takora wọn níbi àwọn àlámà rí tó jẹ́ tí ọlọ́run ọba ní ká pè ó bá jẹ́ yìí tó fẹ́ tó fẹ́ lẹ́dẹ́bí pé ká pé èèyàn à ní pé ibi tá jókòó sí àwọn ọba ni o ẹ̀rọ báwọn èèyàn pé èèyàn bí tí wọ́n jókòó sí gbogbo ọlá ọlá ọlá ọlá báyìí máa fi tọrọ ìwọ̀n ọmọ aláìdámọ́ ọmọ aláboru ńlá ọlá bàbá tó bí ọ ọláyà tó dẹ̀fẹ̀ ẹ̀jẹ̀ ìpẹ́ olójú ọlá mọ́kà ọlá pàpá ọlá mọ́ríwà àtàwọn bàbá bàbá nílọrin lẹ́kọ̀ọ́ nìbàdàn fún ọmọ láìdá ọ̀ ẹni tó bá pàtàkì tó jẹ́ nire tí ìyàbá ń bẹ láyé èyí ó lọ bá rẹ̀ ìyá mi ẹ̀bẹ̀ náà fún mi ìwọ àtọ̀rẹ́ rẹ̀ ẹ̀rì lọ bá ìyá ọ̀rẹ́ rẹ̀ ṣe bí ìyá ń ìyá ẹ̀fẹ́ náà fún wa ẹ lọ bá bá mọ̀ pé ó pàtàkì tó sì bẹ̀rù ọ lọ ṣe kéèyàn kan gbélé jókòó yóò máa bẹ nìkan sátẹ̀lú wà láàmì anàlùmọ̀ àrádìsọ̀lọ́lọ́ òtàtàlà wọn ni pé gbogbo àlùmọ̀ gbogbo ayé níjà pinnu wípé àwọn ó ti ọlá nfààní kan kò lè ṣẹlẹ̀ àfikún ọlọ́ba jẹ sọ pé yóò jẹ tiẹ̀ ẹni tí ò bá ti gba aró eléyìí tí ò bá ti gbàgbọ́ ọkàdánwò ẹni tó gbọ́ àdìs ẹni tó kẹ́ àdìs ààrẹ tó gbọ́ àdìs ẹni tí ò bẹ̀rẹ̀ gbọ́ àdìs yẹn nínú ìmọ̀ ọ̀rọ̀ sọ fún ọ̀sẹ̀ tó pa rẹ̀ jẹ́ orí rẹ̀ òní kọjá rẹ̀ tó ti gbọ́ àdìs ìrú láyé fi sọ̀rọ̀ ojú wà á tẹ́ tó ti bá àrí ẹ̀dùn tẹ́lẹ̀ pé a ń sùsù àrídì wa rí ẹni tó ti adákẹ̀kẹ́ tó jẹ́ fún onílẹ̀kọ̀ àwọn sọ lọ́rọ̀ lẹ́yìn ìgbìyànjú tó nọ́mà tọ́mọ èèyàn gbọ́dọ̀ mọ́ ṣe ẹ̀ ní gbé ìgbésẹ̀ lára ní gbogbo tó bá gbà kí ẹ̀ bá ti gbé ìgbésẹ̀ gbogbo tó bá gbà kò gbọ́ ayé bákan náà tí wọ́n bá ti kójọ àláyàn dòró kàdùké tí wọ́n fẹ́ fi nira kan kàn ọ́ tẹ́bí tí ń bọ mádámọ̀ lẹ́rù náà nìyẹn kọ́kànlọpọ̀ fi sọpà kọ́sọ́lọ̀ àníwọ́n tún ṣe wọ́n àti fọ́nà pé ẹmọ́ gbọ́n táwọn alùsù náà wí o ó ní tó ń kálùkù jẹ́tẹ́lẹ̀ kò ní sọ fún yín ni o ayé ń bẹ o wọ́n o ẹ bá ti ṣe tí wọ́n ẹ̀hẹ́n àpẹẹmọ́ tẹ̀lé wọn o àti ẹmọ́ tẹ̀lé wọn ẹmọ́ gùn só gàràgàrà o ìsìláàmù fẹ́kọ̀ ogun yàn gàràgàrà tẹ́lẹ̀ kó jẹ́ ní tó ọjù lọ abẹ́ni tó tó ọlẹ́gbẹ́ abẹ́ni tó jù ọ lọ wọn fẹ́ ogun yàn gàrà wọn fẹ́ ohun sì gbéraga fi hàn tẹ́lẹ̀ ó ti tọ́nu kó tó àdùjú mà débi kọ́ lọ́nà sọ bá ṣe máa sọ̀rọ̀ ó ní sọ̀rọ̀ bá ṣe máa rìn ọ̀kan ọmọ tó sọ lónìí wọn kó lórí náà rúfùnà ẹ orí fáwọn èèyàn eléyìí náà kọ́ ẹ jẹ́ èèyàn ó tọ́ tí wọ́n mọ̀ sọ pé bí ẹ bá ti fi arákùnrin tó sọ ọkàrí ọkàrí bí ẹ bá ti gbọ́dọ̀ ó ti mọ̀ pé mò ń rí òde lórí yẹn àbájẹ yíyà bí ẹ bá sọ̀rọ̀ tàkọ́ lẹ́nu arákùnrin bí wọ́n ti mọ́ bá mọ́ mi nìyí àmọ́ pé kọ́ wá sọ pé ọgbọ́dọ̀ gbọ́dọ̀ wọn kọjá torí pé bẹ́ẹ̀ ọ̀bá ṣe bẹ́ẹ̀ kò lè rúlà orúkọ tí kò lọ́dọ̀ ọlọ́run kan má ti káyè ànẹ́sọ̀lọ́lọ́hùn tàà sálàm ó ní tó ọkọ́ ọlọ́mà pé tí wọ́n bá kójọ káwọn obìnrin ra kan kan lámì ọ̀dọ̀rù wọn ò lè ní ọlá wọn ò lè dá omi ọlá ọlọ́ọ̀bá náà máa ń gbìjà èèyàn ibi téèyàn tó ní gbìjà sí fojú hàn sí èèyàn ọlọ́run ìnà láàyò dáàfihàn á nílẹ̀ dínà àrùn ọlọ́run lè gangan fẹ́ gbìjà ẹrú ẹ̀ tó fẹ́ pàdánwò kan tó fẹ́ pàdánwò kan ọ̀tá ọ̀tá ọ̀rẹ́ ní ọlọ́run bá kọ̀ọ̀rán ọ̀tá ńlá ẹni tó fẹ́ pàdánwò kan ọ̀rẹ́ ọ̀rẹ́ ọlọ́run tọ́lọ̀ wá ń dìrì pẹ̀lú nítàn níbi tẹ́ni tí jẹ́ mú mi ní gbọ̀ngàn òfin mọ̀ kò sí àgbélẹ́kọ̀tà tuntun láyé torí àwọn kìnnà àjìnà sábò sí nínú àrísà lórí sọlọ́lọ́wọ́ta ọ̀sọ́là látàbùnì mú ìrìnàwà látùgbànú ọlọ́run ayà tó nìyẹn ẹ má sábò sí o

yóò sì rẹ̀rì ẹ̀rí sí lórí yẹn ẹ̀rí kò ń tẹ mú jẹ wọn pa lọ́lọ́pàá lọ́wọ́ àwọn bàbá tó hàn ní ìlú débi pé tí wọ́n bá pe tí wọ́n bá tẹ̀ ẹ̀sìn tọlọ́pàá lẹ̀ sójà yẹn lọ́pẹ̀ wá sójà òde kíákíá wọ́n ní wọ́n sọ wípé àwọn ọmọ fàyàn lọ́lọ́run lọ́wọ́ àtìgbà tó di wípé ọlọ́run mo fi sí ara mi gbọ́ lọ́rẹ̀ tó lọ́nà nítorí pé kò sí ibi tẹ́ ẹ fẹ́ wọ́n yàn lọ pé ẹ̀jẹ̀ ń yà ẹ fúnlẹ̀ mọ́ ẹjọ́ mọ̀wọ́n ara ẹ̀ kò sí ibi tẹ́ ti ń ṣe bẹ́ẹ̀ tó ju ọ̀dọ́ lọ́nà. ti bí kan ìyá ní ó kàn jẹ́ yàjíyà jò ní tẹ́ ń kojú ara yín rí. ibẹ̀ ni mo ti ń sọ̀rọ̀ yẹn wọ́n rántí pé ń jọ́kan tí mo fẹ́ nìkan lọ́nà lọ́wọ́ ẹ̀rú bàbà wọ̀láàrin

èyàn tẹ́ ẹ̀ lérò pé tẹ́ ẹ bá fà lọ́lọ́ lọ́wọ́ kó lè kà fún inú mú fún mi lọ́jọ́ náà ó máa kà fún gan ní ní Allahu sínú ọkàn mi lábáyà fẹ́sù kíákíá mo jẹ́ kínú rẹ̀ dùn wò náà fọ́dù sọ́wọ́ ẹnìkan tó sọ sọ fún lọ́lọ́run lọ́wọ́ ò bá ńkọ́ ẹ̀ tó bá jù dùáwù èyí tí ma máa ń fà ní wá àbí dùáwù tí ma jẹ́ èpè ẹni tó bá mọ̀ tó ma tí tóbi ọlọ́run yóò mọ̀ ipa tí nǹkan méjèèjì yẹn kó ní ìsẹ̀mí ọmọ nínú ma lawa ọlọ́run ìyàwó yẹ̀kan ó ní ẹnìkan tó bá ọlọ́run ọlọ́run ọwọ́ máa tẹ́bi lé wọn wáyálẹ̀ ánùhùn mo láàrínú gbogbo àwọn tí mo dájú máa tẹ́bi wọn máa bá ó máa rí ọlọ́run tẹ́bi lé wọn ta ni wọ́n àwọn màláíkà sẹ́rẹ̀ pé àwọn tí ẹ ọlọ́run bá ní káwọn màláíkà náà rọ̀ lórí eléyìí lé lórí bó bá sọ ti ṣẹlẹ̀ bẹ́ẹ̀ nínú ìsàn ti sáájú lọ ní ìgbésí ayé rúfin àti làkìláà ìtọ́nà ńkọ́lẹ̀ ó ti gbẹ àti gbé gègé sókè ọ̀jẹ́ fàfi sókò ìtọ́nà ńkọ́lẹ̀ ti gbẹ sábàbí lókù. ọ̀kan náà sàhárà ìyá bíi sọlọ́lẹ̀ ìtàlá ọ̀rẹ́sọ́lá wọ́n di ọlọ́run tààrà nì wọ́n gbà mú lásìkò tí wọ́n gbógun ti Islam àtànẹ́bì àtàwọn sàhárà sọlọ́lẹ̀ ìtàlá wọ́n ti mú lójú ikú báyìí wọ́n fẹ́ pa á. wọ́n wá ń sọ fún àtòhíbò anna muhammad amakana tó wá bá nàbí làmọ́ báyìí tàfẹ́ rẹ lọ́rùn tàfi wọ́lẹ̀ sí lórí sí ó tí sọ náà bọ́jẹ́ pé ọwọ́ fi tẹ tó ń tẹ̀lé tí tí ó sì mọ̀ pé ó sì à ń gbọ́ jẹ́ pé làwùfọ́ bàrà lọ́kọ́ tìlú làmọ́ta lọ́kùtòlù sí ìṣe ìrè tẹ́ni tó pààyàn bá ṣe sùúrù ni ẹni tí wọ́n pa ibi tó dákẹ́ sí náà nìyẹn ibi tí wọ́n pa sí òun láì jẹ́ pẹ́ nìkan kọ́ ọkàn ibẹ̀ náà ló dákẹ́ sí mo gbọ́ sọ̀tàn kò tí fi ọ̀fẹ́ kan wọ́n lónítàsì kan onítàsì kan táyẹ̀ ìjò ibi tí fi ń wọ́n kúrú lọ ibi tí ò sáfìlè lọ mọ́ ó jẹ́ ibi tẹ́nìkan ó gbàgbọ́ kan sí ẹ̀ wọlé ń bi géètì ẹ̀ lórí tí ìbá dé ló bá ní wèrè ní ọ́ni ẹ̀ nílá aká ìrìn ojú ọ́sá bẹ̀rẹ̀ sí ọ̀rẹ́ rẹ̀ tó tẹ̀lé wọn lọ́pàá ẹ̀ ṣe sùúrù ẹ̀ ṣe sùúrù sùúrù ṣe ń wí báyìí ó sì ń kọ́ onítàsí yẹn létí ọ̀rẹ́ tó tẹ̀lé wọn pé ẹ̀ sùúrù ẹ̀ sùúrù níbi tó sọ̀rọ̀ yẹn wọ́n ló kàn lọlẹ̀ ní bó ti bá dùkà mọ́nù onítàsí òdèrè á kò fọwọ́ kàn wọ́n ní kò ní tó tó wáyé tó bá lọ lásán mú lásán kódà kó mọ̀ fún lè ọ̀daràn jọ náà làwùsọ́ bára lọ́kọ́ tìlú làmáta lọ́kùlù kìí ni tẹ́ni tó pààyàn bá ti sùúrù ẹni tó apá ò ní kọjá àsìkò yẹn torí sábàbí ni kú ní àwọn àpẹẹrẹ ló ní èyí tó ga jù rẹ̀ lásìkò tápẹẹrẹ kankan ọba ṣáájú tí ò sáìsàn tó ò sáì lera rúfin àti làfìlà ń tá kọ́ ti gbẹ̀ pọ̀jẹ́ pàtì sọ̀tọ̀ ọ̀nà ó láàjà fi dùn àwòrán àwùjọ yìí nǹkan tó mú mi ní ẹ jẹ́ mú mi ní òdòdó àtẹ̀mí náà tí mo wà wájú yìí táà ní jẹ́ akẹgbẹ́ oríṣiríṣi àwọn ọ̀rọ̀ ránranrun ọ̀rọ̀ ọmọ ìyá wa mo gbọ́ túbà wọn lórí whatsapp ìzáhùnlọ́ ọ̀fẹ́yà lórí ìhà táwọn èèyàn kọ sí ìgbà kàlámù wàjí wọ́n sọ̀rọ̀ tó sọ mádáwọn láǹfààní ibi kó túbà náà ìhà táwọn èèyàn kọ sí ìgbà ẹwọ́ àwọn èèyàn fi sọ̀rọ̀ sọ sí ìgbà

tá a bá fi àsìkò yẹn bẹ ni àdúrà orílẹ̀-èdè yóò bá dìgbà. ọlọ́run ní ẹ̀rí ti kàn mí bó tẹ̀ jẹ́ pé kò ní ràn mí yóò ní àdàm ọ̀nà tẹ́ ń gbà gba kàn mí ẹ̀ gbógun dìde sí mi ti ń ṣe tó àdìsí yẹn tó ẹ̀ gbógun sí mi tẹ́ ẹ̀ jà tẹ́

lẹ́yìn náà sáàsì tẹ́ ẹni tí ń bẹ lọ́hùn tọ́lá àwọn tí ó bá bẹ̀rù ọlọ́run ilé ìbẹ lọ́hùn ojúmọ́ tí wọ́n àti bẹ lọ́hùn torí wọ́n ti gbà lọ́kàn wọn pé kò ní fá wọn bí ìsìsí ọmọ èèyàn tọ́nà ádámà náà ni ó ń bẹ inú olólùfẹ́ yín tẹ́kàn tàkasí ẹ̀ẹ̀tẹ̀ ní pé ọmọ ọlọ́pàá ń bá lágbájá ọlọ́pàá gba 5000 wá yóò fi gbàdé kí ló fà closeness ọ̀rẹ́ tímátímá ẹ̀ẹ̀fẹ́ bọ́nà ṣe yẹ kí yóò pẹ́lẹ̀ kan náà kọmọ ẹ̀dáhùn ó sì ń bẹ èèyàn tó jẹ́ pé òbí ti di rẹ̀ nínú close nínú kí wọ́n máa bẹ àlọ́ kí wọ́n máa bẹ mí kí wọ́n máa pè nǹkan mí àánú ọlọ́run bá máa sọ̀kàrí máa kẹrẹ̀ torí ọ̀rọ̀ ìtẹ̀mí ayé a máa rọrùn gbogbo àwùjọ tí wà lónìí tí wọ́n sọ pé ìlóbìdì pé lágbójá tọ̀ wọ́n náà wà bẹ̀ lọ́nà tọmọ̀ ìwọ́n náà wà bẹ̀ ìwọ́n náà wà bẹ̀ àdéhùn ọ̀dùdé bẹ́ẹ̀ni ọ̀pọ̀lọ́ nìkanlẹ̀ yẹn máa ń bẹ̀ ọ̀nà ẹnìkan kan òfin gbólóhùn àlọ́ òkalẹ̀ èdè ló yàtọ̀ ẹlòmí sọ pé bọ́ọ̀lù ẹ máa wọ ọlọ́ọ̀ nígbà tá dáwọ́ bá lè lójú ẹ̀sẹ̀ ṣe bọ́ọ̀lù náà lẹ máa pariwo ti gbọ́ ọlọ́run kí ó dàbá àwọn mẹ́bàá ń pè ìtàn mí lábẹ́nu ìjẹ́ ìmọ̀ gbọ́jú ọ̀nà délé gan ọlọ́run o ìdà tọ́lọ́run pa létí kalẹ̀ fún mi ní òdodo nínú àwọn ẹrúfin ọlọ́run ó wà spiritual ó yàtọ̀ sí ìdà ojúkorojú a máa ń lò yẹn náà tó wáyé kọ̀ ló bá ṣẹ́gun mùsíbà àkànní gbára lé ni má sì gbára lé èyí tó náà rí bákan tí ò tẹ́ fojú rí tí wọ́n bí wọn dá ibi tí ò kígbẹ́ ti jẹ́ èyí fi ìrìn àjò kan bẹ̀ ibi táyẹ tàbí ti ṣiṣẹ́ gidi èyí fi ìrìn àjò kan bẹ̀ tẹ́tẹ́ gbójúlé nu ẹ lọ́wọ́ àwọn tó gbójúlé tẹ́wàá ké sí mú mi ní òdòdó pé hàn àánú ń ṣe ní ó pa kísà sí ra ẹgbẹ́ ìsọ fún mú ní òdòdó nù ó bí ìpẹ́ nígbàtọ́ ìgbójú lè sẹ́yìn kó òdòdó lọ́dọ̀ yẹn ara ní ti dìnà o wọ́n gbójú lé àwọn nǹkan kan wọ́n gbójú lé àwọn nǹkan kan wọ́n gbà pé náà bá ti ṣe bẹ́ẹ̀ ìdáàbòbò ti wà wọ́n ń sọ wípé kò séwu láìmọ̀ pé inú òbí ti di bàbá lẹ́wu ni wọ́n wà táyé àti tàlìkì àmà torí ìkù kan àwọn ìsìn yẹn mara wọn wọ́n sì lágbára jọ ara lọ agbára Ọlọ́run nìkan ló borí gbogbo ẹ̀ ní ọbí máa ń ba dẹ́nìkan ti jẹ́ wọn ní ẹlọ́ba nítorí yẹn àti bàjẹ́ ẹ má wọrí nítorí tẹ́lẹ̀ lọ yẹn yóò dáhùn tí ẹ̀ gbọ́rọ̀ rí láyé èmi o wà ní tó gbójúlé àti bàjẹ́ èsù náà wọ́n pè kó bá wọn bàjẹ́ àbáwà kàtíkà ni wọ́n nílò òyìnbó wọ́n tẹ̀sẹ̀ dé láìpẹ́ ni wọ́n ní sí gidi ó lọ ọ̀la nǹkan mọ́ wọn lóru ẹni tó kọ́ mi lẹ́kọ̀ọ́ dáadáa ni kìí pẹ̀tàn jọ ọfí wà láyé mo ti sọ̀rọ̀ yẹn rí tìgìrì sì wá bẹ́ẹ̀ tí ń wò mí ni wọ́n wo tìgìrì lọ́gọ̀jọ́ òru sigidi yẹn nígbà tí wọ́n ròyìn yẹn wọ́n ní òjì microphone lọ pẹ̀lú orí àfikún àtẹ́tẹ́ tí yàn kándúkándú káàkiri sitting room àbá wa láwọn ti kíkẹ́ láwọn ti tiná sí láwọn ti tìláwà kùrán lọ́wọ́ bí wọn ò dìde lójú oorun jọ náà lódù wọn gbà téèyàn ò ti mẹ́bọ mọ́ tó jẹ́ pé bí sèkàn lọ́rọ̀ ọ̀jẹ́ àtù wájú àbí ọlọ́run bá rẹ̀ bìsíníkà àmútùwà ayé àbọ̀ ọ̀sọ̀kan gbólóhùn oorun àbọ̀ tẹ́wọ́ méjèèjì ó kàwọn àdìkárò oorun lèyàn tún jọ náà kó mẹ́yìn sí ìdí gan bìkó láti là tìgìrì yẹn ò ní tẹ́sí kò ní jẹ́ àdúrú sí wọ́n àwọn òkàbí léèrè kankan wọn náà sì sọ̀rọ̀ títí títí ó tó bí ìṣẹ́jú mẹ́wàá tàbí kó lé lọ́ba lọ fẹ̀yìntì ìdìkan ló bá parẹ́ lọ́ba ní sàfihàn nǹkan kan ti tẹ́lẹ̀ kejì ọ̀sẹ̀ kejì ọdún kejì ẹ̀yìn ìgbà yẹn lọ lọ sí olùkọ́ mẹ́sẹ̀ lẹ́tọ́rà ẹnìkan nínú àwọn oníṣẹ́ láàbí ó ń sọ fún kan ẹni tí fún mi àwọn náà ó ní òní ìdọ̀la ló ń mẹ́nu àwọn ló ń bú báyìí bá wọn wà síta gbangba wọ́n ní ìyá àgbàlagbà kan ní tí ò bẹ́ẹ̀ lọ́n bá lítà mọ́ ti dáa làǹfà bá sọ fún pé àfi tí ìbá ti fẹ́ lọ́ọ̀ ló ń jẹ́ tí wọ́n pẹ́ ìlú wọn àtàkì ìbí tí ìbá ti pẹ́ fẹ́ lọ́ọ̀ ló ń jẹ́ bí ó yẹ bá pọ́ ìwọ ló nílò là ìwọ ìyá yìí wọ́n bá jọ fọhùn lẹ̀ wọ́n ní wá àti alẹ́ sí ni wọ́n àmọ́ gbáradì ní ibi tí mo ń lọ níbi níbi ọ̀rọ̀ dùwáwù nìyẹn àwọn òògbé lójú wípé mo ti bẹ lọ́hùn tẹ́lẹ̀ wọ́n ní ìwá ní tòṣe ló bímọ pẹ́ẹ́pẹ́ fún wọn àwa lóòótọ́ orin tìláwà ní òbàmì wọ́n àti wọlé lágbo méjìlá sago kan tẹ́lẹ̀ tó tún wá jẹ́ ní Ramadan wọ́n ní wọ́n sàlẹ̀ wà láni bàbá ń ti tìláwà lọ wọ́n lẹ́ni yẹn fi Ọlọ́run bá fúra pé ìyá òun lọ́jú sí òun ní pètè báyìí lóru ní òmò bí ìyá yẹn ti wáyé pé kò sí tó lè ṣe òmí wọ́n tó rí àwọn náà rí pé ò ní àti tí ìbá ti fi ọlọ́run ń gbé torí bá náà ẹ wò bóyá ọba tó kàfíà ọ̀tọ̀ọ̀tọ̀ sí ládùúgbò wọn wọ́n pe àfáà láàrọ̀ lẹ́yìn wọ́n ní ìyá àná ti jáde láyé lágbo àdúgbò tí wọ́n ti ṣe wáàdì wọ́n pè wọ́n lẹ́yìn tó bí iyọ̀ ọjọ́ kejì ló yà yẹn ti jáde láyé tí ò lọ́rọ̀ ká mọ́lé nínú àlùkùnú àgbélépọ̀ táwọn olóso àlùkùnú èyí àláwọn rí ẹ̀sìn wọ́n gbàbàrú ẹ̀fọ́ máa dáná lọ́wọ́ ayé táwọn èèyàn wá ti torí ẹ̀gbà tí wọ́n torí ẹ̀gbàbàrú ẹ̀sìn náà lọ́wọ́ ayé tí wọ́n promise tí wọ́n má déhùn fẹ́ wọn má dé ọ̀sẹ̀ mọ́ o ọdúnkálùkù wá ń lò bí sáyé bó ti rí ẹnìkàgbọ̀n fẹ́ gbọ́ tọ́lọ́run mọ́ ẹni tó fẹ́ sọ tọ́lọ́run mi sáyé burú dé ojú ti ń tíyàn àti tó bá dó pẹ̀lú ọlọ́run tóró ti mọ rẹ́sọ́ọ̀sì ó ti mọ táwọn èèyàn wù ó ti mọ àtàwọn èèyàn kọ sí tó bá tún fẹ́ pẹ̀lú sákèsì nípa ọlọ́run àdúrà ọ̀jọ̀gbọ́n kan ní àtàzáwò bí dùn ààyè wọ́tásídà rí ihe tájú àlẹ́ fẹ́ máa fi ṣe àwàdà báyìí àdó àlẹ́ ẹ̀kà fún báyìí tọ́pìkì míì ni ọ̀nà táwọn èèyàn gbájú àgbà mo kàn yán sọ lérèfé ni tí wọ́n sì bọ́lọ́run làwọn bẹ́ẹ̀ déjì sọ́lọ́run bẹ́bá mẹ́lò ní ìsáwọ̀ dùá àárín àdúrà àjọ Sunday Sunday èmi òun pàjẹ́ kódà tó nìkan ẹbí tọ́sí lòun ẹbí pẹ́ta rán àtàzáwò bí dùwáì tọ́jú àlẹ́mọ̀ bí fèrè báyìí àjọ àlẹ́mú ní àwàdà báyìí tí ìgbàkọ́dọ̀ ọlọ́run ní solution sí àlámọ̀ rí ayé pátápátá àtọ̀kẹ́ àmọ́ bẹ̀lẹ̀ ta sí orílẹ̀-èdè nàìjíríà tí ó tó kàn nínú world map tẹ́ẹ̀sẹ̀sẹ̀ náà jùmọ̀ kẹ́kẹ́ orí ẹ̀ ọ́dọ̀ pẹ̀kọ́ ọlọ́run bọ̀ká tani remote control bu ayé bẹ lọ́wọ́ ẹ̀ àtàzà òbí dùwáì wọ́tá sí darí ni wàmọ̀ tàdírí bìmọ̀ sọ̀nà àdùwáwù سهام الليل لا تقصي ولكن لها أمد وللأمد قضاء bàbá kan náà bàbá wa mo mo sàdúrà fún bàbá lórí ọ̀rọ̀ yẹn ọ̀nà méjì ni wọ́n gbà sọ ọ̀nà kan ni mo mú bẹ̀ àwọn bìlífù níbi oògùn dúdú tí ò bá wọ́n ní tí ẹ bá ṣáájú fún yẹ̀yìn àfáà sàkáwọn jálàbí nù àwọn èjì tó jálàbí wọ́n ní ẹ máa wẹ́yìn ẹ̀ wò ẹ má torí nǹkan tí wọ́n ń kun yín àbí tí wọ́n ti fún yín ẹ máa wẹ́yìn ẹ̀ pé bóò ló ti rí tọ́rọ̀ ń bá mu ṣáájú àgbà ṣíṣẹ́ yẹn jẹ́ ẹ má bà nǹkan tán lọ́wọ́ ẹnìkan kẹ́ẹ̀kan sílẹ̀ pé òun ló mọ̀ làákà ìbẹ́ńbẹ̀ iṣẹ́ tí wọ́n bà sí èsì sí lágbàlá yẹn ní òkan bá mú ọ̀nà kejì tó ti bá mu ni pé tí àfáà tẹ bá ń bẹ lọ́hùn fún yàn kàkó tó ká bẹ lọ́hùn fún yàn ẹ máa bí wọ́n léèrè pé bó lọ̀rọ̀ yẹn tó tò torí bá ti fẹ́ làhọ́lá wà láfúwà tí ìlà rẹ̀ assessment nìyẹn kámọ̀ gbéra wa yẹ̀wò ọ̀rẹ́ rẹ̀ ò ní fi ọpẹ́ dákun ràn lọ́wọ́ pẹ̀lú àdúrà rẹ̀ o bá ti máa bẹ̀rẹ̀ ọ̀nà inú ṣẹ̀rẹ̀ àtàmẹ́rì nìyẹn tọ́lọ́lọ́wọ́ tàbípàlà òun gẹ́gẹ́ bẹ̀rẹ̀ fún rẹ̀ yóò tún kí sọ́rọ̀ rẹ̀ tó jẹ́ pé ọmọ ìyá rẹ̀ inú ẹ̀sìn ni ẹlọ́gbàgbé nínú àdúrà yín o ẹ̀mẹ́ ọ̀rántí mi o ó tún sọ fẹ́ẹ̀ tí lọ múra ó tún sọ fẹ́ẹ̀ tí lọ sí hajj bá ti lọ bẹ́ẹ̀ náà nìyẹn kíkà máa ń kọ́ ọmọ ádámà láabi kájọ ọmọ gbà lẹ́sẹ̀kẹsẹ̀ láti lọ sọ fẹ́ ẹja kójọ ká sọ kùrá mẹ́ta kalẹ̀ kùrá tó sọ kalẹ̀ fún tírí yà sí kùrá mẹ́ta nìyẹn lọ́sẹ̀ ní kankan sọ́ọ̀tì yà sí tó parí ẹ̀sájú ẹni tó ka tó parí ẹ̀sájú ẹni tó ka sọ́ọ̀tì eh, alìmọ̀ràn tọ́lọ́ sí lè wà wọ́n pè nílùú Kùránì tẹ̀rùsílá ẹ̀ka Kùránì accordingly ẹ̀ka Kùránì bá ti tó tẹ́lá sọ fún ẹgbẹ́ wọ́n kọ́ lórí Kùránì nínú tàràwí nínú Ramadan tẹ́lí láti sọ́tún sáájú àbáfọ́lá àti sílẹ̀ náà ni wọ́n kà délẹ̀ ní wọ́n ti sọ fún ọkọ̀ kan èyí tí wọ́n kà nínú ìjókòó tí wọ́n jókòó òun kálukú

máa wádìí kọ̀ǹdíṣọ̀n ọmọ ìyá rẹ̀ tó sọ̀rọ̀ yẹn bọ́wọ̀ lọ̀rọ̀ yẹn o bọ́wọ̀ lọ̀rọ̀ yẹn o a máa jẹ́ sí ìsúnmọ́ Ọlọ́run a máa kó máa dàgbà ìbẹ̀rẹ̀ Ọlọ́run àti súnmọ́ Ọlọ́run kó máa dàgbà nù báyẹ̀ yẹn ọlọ́ba wa sùmárùn tààrà sí ọ̀tá kìtìkan àwọn ayé àti mọ̀bẹ́bí tó lẹ́nu ọ̀pá ọ̀rọ̀ bùkù mùsùlùmí àwọn ní ọ̀sẹ̀ jìbìlà kan ọlọ́run yẹn pè mí máa dáhùn ó kù sọ̀rọ̀ ẹni tó pè àbẹ́ni tó ń pè é tó pé ẹ̀sájà pé amàbí ó dáhùn bí eléyìí náà kódà òun tún gbára lu jíjẹ tó pé lọ méjèèjì ní ti ń bẹ nínú àlùmọ̀ yìí ìtẹ́ẹ̀fì mà àwọn tí a máa kójọ káwọn ṣe dùárù náà ẹwọ àwàdà tí wọ́n máa ṣe ń bẹ̀ ẹwọ yẹ̀yẹ́ tí wọ́n fi dùárù ṣe níbi tí wọ́n ti ń ṣe dùárà ẹkí náà ti ní ẹlẹ́rìn nígbàtí èèyàn tágẹ̀ náà ti kọlu lọ́la ẹnìkà sára jẹ́ kí náà tẹ́nà ẹlẹ́rìn iná àtẹ́nà àbí alùkọ̀rán tẹ́ dánàbì ní dẹ́bàánkà alùkọ̀rán fábùkú áwùsàbára fàwọ́ ẹsùnkún tàbí tẹ́ dàbí ẹni sùnkún ìwáṣọ ẹnìkà sára jì ẹnìkà àárín tí ẹkẹ́ náà tẹ́nà ẹlẹ́rìn ẹdíjú pé sàájá àwọn akẹ́kàn ẹgbẹ̀rẹ̀ ìtàgbélẹ́kọ̀tánù àwọn akẹ́kàn sí ibi ẹ̀yìn àbẹ́lẹ́wọ́ ẹwà gún ẹ̀yẹn ìyẹn lu ògiri àbí kẹfì lulẹ̀ alókàwò èèyàn tí dàmú báyẹ̀ dákùn wọ́n bá parí pé tọ̀ rọ́bà náà afẹ́ìsì rọ́bà náà ìlàlẹ̀ wọ́n sàdọ́ àná nù èèyàn máa wá díẹ̀ ni ọ̀tá nǹkan tí wọ́n bá sì mọ̀ lọ́mọdé mọ̀ máa jẹ́ wọ́n máa fún yín wákàtí kan tó yẹ fi sọ̀rọ̀ pàápàá jùlọ orí mídíà ẹ̀yìn sàkíyèsí ní rọmọdán ẹ̀dá wọn àtìkò míì thirty minutes àkọ́kọ́ wọ́n fi kí àwọn ṣe wọ́n fi ṣe tàbárùkù ìwálùbáríkà wọn ọkù thirty minutes àbí fifteen nínú ẹ̀ wákà ọkù fifteen ní wákàtí kan so ten wọ́n rí bẹ̀rẹ̀ ṣe five á àrọ́jọ́ mọ́tòlókùn ẹjá wá bọ́ sí di ojúlówó ọ̀rọ̀ láàrin ìlàlọ́ ìfàànàlá tí wọ́n bá fẹ́ lò mí ní ìṣẹ́jú márùn-ún àfà ẹ̀ sì jàǹfààní kọ́dọ̀ olè máa jẹun sùn ní ẹ̀ sì jàǹfààní lọ títí tí ò ní bọ́mọ́ máa yín lọ́wọ́ mọ́ tàbí àwọn òdìdé pé ẹ̀ sì ìṣẹ́jú márùn-ún sọ̀rọ̀ torí wọ́n mọ báyù táì ọlọ́run ní ẹ pè mí màá dá yín lóhùn kí la fún fẹ́ gbogbo ẹjọ́ máa ń kílèmù kó lùwàgbọ́ tó tún yà síbò míì tí pè kan míì ẹ̀ràn létí áyà yìí

ó ní ìpé tí ò bá tọrọ yóò rí méè yóò wà bẹ́ẹ̀ tàbí kó burú sí kò sí tó lè jẹ́ láyé ìbáàjẹ́ àfà ìbáàjẹ́ olùmọ̀ ìbáàjẹ́ tó ló jẹ́ ẹbá mi sọ ẹbá mi kó tàlẹ́ ní gbogbo ayé pátápátá tàlẹ́ nìkan tó ṣe nǹkan kan dáa nínú ẹ̀sìn tó ṣe dáa jàmẹ́lì lọ sallallahu alaihi wasallam lẹ́bùn bí aṣáájú aláyà tàbí àmà ni dùwà ó sá nǹkan yìí ẹnìkan ọ̀bẹ náà tó ti sọ̀rọ̀ tó sallallahu alaihi wasallam ẹnìkan ò fi kọ̀ ọ̀gá gbogbo wa níbi tọ́lọ̀ ìran ni ó sọ̀rọ̀ a, ọlọ́run ti sọ fún lójú ogun pé wọ̀ ló borí ló wà máa bẹ lọ́run bí ìgbà tó jẹ́ pé gbogbo tàbí pàjọ náà ó sì ayà kẹta ọlọ́run nínú ọlá àti tóbi ọlọ́run mo bí ìbá wọn bí ti máa bẹ̀lọ́un ẹlẹ́mí olóhun bẹ̀lọ́un yóò mọ̀ pọ̀ náà ládìgún yóò mọ̀ pọ̀ náà lálàdí a ní tó jọnu tọ́lọ̀ ní ẹ̀pẹ̀ ní ọdúnlá ẹ̀pẹ̀ nígbà láwọn orúkọ mi tó rẹwà òdúnlá àwídò rahman fọ́lá òlà àtúnmọ́ òlùsìnà olóòlì gbogbo ẹ̀ kí ló jẹ́ owó kọ̀ ní ìfún kí ló jẹ́ owó kọ̀ ní ìfún ọlọ́run àlàdí ọlọ́run àdìgún ní ìparí ọlọ́run ní inú àdìsì kúrú sí tí mò ń kà lẹ́ẹ̀kan gbogbo ẹ̀yẹ rúsìn ní pátá gbogbo yín lè bí ń pa àti mílíọ̀nì àánú yín ẹ sì máa bẹ lọ́hùn nígbà àjẹ̀kùn torí ìgbà ànira ẹ máa bẹ lọ́hùn nígbà ànira náà kí dẹ́kun ó lè dé ànábì ló sọ gbogbo ẹ̀ fún asọ̀lọ́lọ́ òsàlà ẹ máa bẹ lọ́hùn nígbà àjẹ̀kùn torí ìnira lè dé tó bá rẹ́ pé gbà tí ìnira bí lẹ́wà tó rántí ọlọ́run ẹsẹ̀ ni ọlọ́run ẹ máa

ẹ̀yẹ tí ìjọba fún tí ìjọba fún one million fọ́mọ nàìjíríà ó kù lákàntì rẹpẹtẹ bí ìbá tó lákàntì náà yóò sùn lọ́la owó tí wọ́n há yóò sùn níbo nínú ọrọ̀ nàìjíríà yóò sùn padà lọ́la ẹ wo àánú ọlọ́run ẹ mà pé yóò sùn lọ́la ẹ sí tẹ́tẹ́ náírà gbogbo ọmọ nàìjíríà yìí lórí epo sọ́rọ̀ mílíọ̀n lábẹ́ mọ́tọ́ ọ̀rọ̀ mílíọ̀n lábẹ́ sọ tẹ́tẹ́ náírà lórí gbogbo 100 something million wọ́n tún fẹ́ náírà ní ìkún wọ́n tún bọ́yà ní òtútùn ìta ná àgbọ́gbẹ tó tún sun kíákíá padà kọjá omi ẹ̀sùn ọ̀pọ̀mí lòun náà lábẹ́ ẹ̀lẹ̀ ọlọ́run ṣètò gbogbo tá a fẹ́ ló ṣe àbí ká ṣètò ọlọ́run lókù ọlọ́run ti ní gbogbo yín pápátá ìhòhò lẹ́wà àti kí n bá gbọ́bọ̀ yín ẹbẹ̀rẹ̀ ọlọ́run ní gbogbo yín bá gọ́ta òun lẹ́nu ara ọ̀nà táwọn èèyàn bá nù ní pé àìmọ́ dojúkọ ọlọ́run fún dùwà ilẹ̀ mẹ́tàdẹ́ì adẹ́ntí bá gáyì ẹ wá kọ́dọ̀ mi ó fi ìmọ̀nà ẹ bẹ̀rẹ̀ wípé tí nǹkan bá burú tó bá sọ̀rọ̀ kan ó ti da wọ́n ní bá ń dá ó tó bá bàjẹ́ kí ní fẹ́ yẹn yege ọkọ̀ kù ká máa bá ti náà gbogbo ẹrúsìn mi nípàdé àdídì yẹn ìnákùn tùkìúnà bí lélé wà náà ẹni sáàtì sí ẹni tẹ́lọ lọ́sán àtórí ọmọ kan gbé ní lọ́rọ̀ ọ̀kadà lónìí ó ní tí mo mọ ọ̀nà orí tàà gbàjọ́ yẹn tàbí lọ já sí kiri ó ní wọ́n pẹ̀ nìkan mẹ́ lánàá nígbà tó ń gbọ̀kadà ìkan ọ̀nà sọ́kọ́ọ̀tì pé ẹ̀sàwà gba sí yókù ìyá gbígbà gba ọ̀kan yẹn lọ ó sì gbé múnú gbogbo ń gbàdẹ̀ ní ìfẹ́ tó ti jọ tẹ̀kan lọ ó ní lánàá ni wọ́n gba ọ̀nà pẹ̀ nìkan mẹ́ nígbà tó ń bọ̀ kàdà tán wọ́n pa ẹ wá wo ìpààyàn wọn kò ṣẹlẹ̀ ń kọ̀rọ̀ mọ́ gbogbo bíkíbi ẹnu ọ̀nà ilé yẹn wọ́n pa síbẹ̀ ṣọ́ọ̀kù ẹ̀ wọ́n ń pa síbẹ̀ ọjọ́ títì wọ́n ń pa síbẹ̀ ọ̀sán wọ́n ń pa òru wọ́n ń pa wọ́n gbéyàn wọ́n jí gbé ẹ̀sán gbé kán fẹ́ gbogbo ẹ̀sán gbé kán fẹ́ sun jẹ́ ẹ̀sán wọ̀n ní gbọ́wọ́ lórí léyìn ẹ̀ ń fẹ́ lọ́sàn ẹ̀ ń fẹ́ lóru sáàrẹ̀ rà ní wáyé àrùn ìsọ̀lọ́lọ́wọ̀n sọ́rọ̀ ti fayé ìjírá tó ṣe ìlànkà 1,442 442 ẹwà mọ̀ gold ọ̀rọ̀ ẹni lọ́sàn ẹni tẹ̀ lóru wà á ní àwọn dùn ló bà jẹ́ tó o sì ronúpìwàdà tí ìbá ti tọ́wọ́ ti tẹ̀ ọ́ ọlọ́run ó gbà ronúpìwàdà o àmì ìtọ́ bá tẹ̀wọ́ dájọ́ fún o ìyẹ́ yàtọ̀ ẹni tó bá tẹ̀wọ́n dàlẹ́jọ́ wọn sọ pé kọ́ lọ kalẹ̀

pastor kero ni ẹwà mi lára àforíjì áàpù lápò ẹ̀rà àforíjì ọlọ́run abẹ́ ẹ̀mọ́ inú mẹ́jẹ̀mọ́ dùn àwọn ìpínlẹ̀ sọ̀rọ̀ àforíjì اللهم إذا الإسلام والمسلمين وأذل الشرك والمشركين ودمر أعداءنا أعداءك أعداء عظيم. اللهم إنا على ذكرك وشكرك وحسن عبادتك ربنا آتنا بالدنيا الدنيا وفي الآخرة حسنة وفينا عذاب النار اللهم أعز الإسلام والمسلمين وأذل الشرك والمشركين ودمر أعداءنا أعداءك أعداء الدين اللهم وفقنا لمرضاتك وارزقنا سعادة الدارين واكفنا همهما يا رب العالمين اللهم ربنا ول أمورنا خيارنا ولا تولي أمورنا شرارنا اللهم ول أمورنا خيارنا ولا تولي أمورنا شرارنا اللهم ربنا ولي أمورنا خيارنا ولا تولي أمورنا شرارنا ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة كنا على النار اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم وبارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد عباد الله إن الله يعمل بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن المنكر والمنكر العيد من لعلكم تذكرون فاتقوا الله تعالى يذكركم واشكروه على نعمه وآلائه ولا ولذكر الله تعالى أكبر الله يعلم ما تكتمون